الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من أوليائه سبحانه وتعالى خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọgbọ́n ní fọlọ́wọ́ bá tó ti wá ní mùsùlùmí atọrọ àdìpín ìkẹrọ àtijọ́rẹ̀ fáńdì sallallahu alaihi wa sallam ẹni tọ́nà wà fáńdà kàrà máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́ba ní tàlẹ́kùn kí ànàbí ọlọ́ba ní tàlẹ́kùn ọ̀la rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ yá àwọn ọ̀wà mẹ́ntọ́ kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wa tó wó lè wúlò tọ́mọ òní wúlò àyàfẹ́ ń bá gbé ọkàn mi má pàdé lọ́wọ́ subhanahu wa ta'ala tọ́kàn náà má kúrò níbi àwọn ẹbọ tọ́mọ kúrò níbi àwọn mọ̀nàfíkì bákan náà jọ́ sọ́wọ́ wà bẹ́lọ́ àdánwò tí ó bá wa àpàrà fún tí ó bá wa tó fi jẹ́ pé ń táàmù sọ ìyọ́ ọmọ yàtọ̀ sí nǹkan táàmù ẹ̀sìn bákan náà táàmù ẹ̀sìn náà ìyọ́ ọmọ yàtọ̀ sí nǹkan táàmù ẹ̀sọ ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ o sọ wá ń bí àtìgbọ́ sọ wá ń bí àtìwé o ẹnì tí a gbọ́ lẹ́nu rẹ̀ tí ó kó àtìnà ọlọ́run yàwọ́ yàwó wọlájà kò oṣù rẹ̀ ìǹtí a fi máma kò mùsùlùmí eléyìí ó ní kí àjọ̀tọ̀ dáa tí èyí ìtajà tó lè jó àgbàdo tí èyí ìtajà tó ti dín sálẹ̀ kọ́ wá lórí mùsùlùmí lájọ̀tọ̀ dáa lọ́sàǹfààní ọlọ́run àti orí ẹnì kọ̀ọ̀kan wa mẹ́tẹ̀ẹ̀sù òrí bẹ́ẹ̀ wọlájà kò oṣù rẹ̀ o àdánwò tí ọ̀pá wa tí a fi ní ilé dáná mọ́ ọlọ́mọdé ọ̀pá wa o níta àfilẹ̀ nàgbà gbọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run mọ́tò àfẹnì kọ̀ọ̀kan lẹ́sàn-án dáadáa lórí rẹ̀ wá dúró tí wà lórí àlàfẹ́ náà dúró àdérò lọ ní ìjẹjọ́ a sọ lórí ayé ọlọ́run bá subhanahu wa ta'ala iyyaka na'budu wa iyyaka nasta'in nígbà tí allah subhanahu wa ta'ala tó kí ẹrú kó ṣe ìbáàtú tó ń torí onáni la ilaha illallah ẹrú ń sọ báyìí fọlọ́run rẹ̀ wípé a ní pa nǹkan kan mọ́ kọ́dà ìǹtí bá ń dé bá wa ọ̀dọ̀ láti máa wá lọ́wọ́ lẹ́yìn eléyìí kí náà ni nǹkan tó tún wá dáa kọ́ máa tẹ̀lẹ̀ ó ti yan ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in tí àwọn bá mẹ́yìn fẹ́ tó ní ẹ̀yìn báwọn tó bá tiẹ̀ wà fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ yóò tètè lè fún yàn ọlọ́run tó wàá kọ́ ayé gbọ́ndà náà àyè àdúrà wá ihdina siratal mustaqim ojú ọ̀nà tọ̀tọ̀ panangada ojú ọ̀nà tọ̀jọ́ yìí pé kò sí ìrìnjájú mbẹ́ kò gun níbi kankan kọ́dà kò ní kó tó ná ọlọ́run wá fi ẹnì kọ̀ọ̀kan wá mọ̀nà sójú ọ̀nà náà. ááyà yìí a ti kẹ́sù ṣubú à tọ́ba àwọn kan nú àwọn kìfìrí lórí ááyà yìí. wọ́láàkìn ṣáájú àsìkò yìí lára àwọn ọ̀nà tí ìmọ̀ ń gbà tán kan lọ́dọ̀ lọ́dọ̀ sọ̀tàn áyá lá òun náà ni kéèyàn kọ́kọ́ máa ti ẹ̀yìn síwájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yọ ọkọ̀ bẹ̀rẹ̀ náà ni ọlọ́run fún lọ́mọ fún lọ́mọ o yóò sì ẹ̀kọ́ yìí lọ́mọ sọ̀rọ̀ tààlà ìmọ̀ fún ọ o subhanallah wa bihamdi subhanallah azim àti ọba lọ́rọ̀ yóò ṣe àṣọlátàn sàṣọlá pé yóò kó nù nǹkan tó fẹ́ tọrọ tí ìbọn wá fẹ́ gbà ọ̀nà tí sùhálù máa ń gbà wá ìbéèrè oríṣiríṣi ọ̀nà ni kọ̀dìyàkúnù sùhálù bìkẹ́ṣfì hálì sáìl أو بالإخبار عن حال السائل الدعاء قد يكون الدعاء يأتي الدعاء أحيانا بالإخبار عن السائل èèyàn máa ṣàdúrà ń bá mi tọ̀jọ́ wípé lára àfarò rẹ̀ fún ọba sọ̀tà á la tí ó gbé àdúrà rẹ̀ wá bí ìgbà tí èèyàn fún yẹn ń rò pé ọlọ́run rí mo ṣe rí ọmọjọ́ tó gorí mi ṣàánú mi ọlẹ́mà ní mí o kílẹ̀ rí wa. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni gbogbo tí ọba ti sọdún ẹ̀sìn tí ọba ti sẹ́rìí inú rẹ̀ ọ̀rọ̀ tí yóò nìtumọ̀ ni tí yóò tilẹ̀ sẹ́lẹ̀ nítorí pé ọlọ́run sọ̀rọ̀ sàfihàn wípé ìntà sọ̀kalẹ̀ fọ́ yìí lítùbá yìí náà lè nà kó o fìlẹ̀ máa sàlẹ̀ fáwọn èèyàn pé ìdílé ìdílé báyìí ìdílé ìdílé báyìí ìdílé ìdílé báyìí. sábà ní àdúrà lè gba ọ̀nà kéèyàn kan máa sọ bí hálù rẹ̀ ṣe rí fún ọlọ́sàtà alánígbà mi. o láì ní ni mí o rọ̀ mí dọ̀rọ̀ rẹ o ọlọ́run bá ní sọ̀rọ̀ ní Suratul Qasas nígbà tí ànábì Musa aleyhi salatu wasalam. salam tọ́ sámá fìràwùn lọ́wọ́ pẹ̀lú ẹni tọ́ ra ń kò tó ń tọ̀ ń yẹn ọ wá dédì kan dúró nígbà tó hẹ́pù àwọn ọmọ ànábì Shu'aib ọmọ méjèèjì tó bá ń gbé òkúta ọ wá ní Rabbi inni anzalta ilayya min khairin faqir ọlọ́wọ́n bá mi o ìwọ ló sọ̀rọ̀ tó tó báyìí fún mi ìwọ ló fún mi lágbára yìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ aláìní ni mí o ìta mò ń gbé yìí o kò síbi tí wọ́n wọ̀ sí o mọ́sá ni o mọ̀ ń wá agbára kí ni o mọ̀ ń fẹ́ bó sì sànú mi ni o ọlẹ́ rẹ̀ ni o bí ìgbèyàn ń sọ àárẹ̀ fọlọ́fọ̀ tààlà àdúrà máa wá bẹ́ẹ̀. wọ́n kọ́ ni yàtọ̀ kọ́ dàmú dùn á. biwasfi alimasul àdúrà lè wá ń gbàgbé sọ̀rọ̀ yìí pé ẹni téèyàn fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ o lè yan ọ̀kọ̀ọ̀kọ́ máa sọ bó ṣe tó kí lè rí wa lérí léyìn nínú suratul anbiya ọlọ́ba ní sọ̀rọ̀ nípa anabi yunus ńgbàlóhùn tìǹbù ẹja ó ní la ilaha illa anta àdúrà mi ń gbé o subhanak inni kuntu minaz zalimin. kọ̀sẹ̀ntì gbọ́dọ̀ kọ́rọ̀ ẹ̀ lọ́ba kọ̀sẹ̀ntì yẹn lè máa wò pé ah, lè sàánú mi àyàfi tí o pè méjì ọ̀kan ṣoṣo ní ọ́ mo ti wà náà tó fọwọ́ ara rẹ̀ fàyà ọ̀ṣẹ̀ wà ń sọ hálù rẹ̀ ọkọ̀ ń ọkọ̀ ń kíni o ọkọ̀ ń mú ìròyìn daniwa o ẹnì tó fẹ́ bàǹkà lọ́dọ̀ rẹ̀ àmọ́ lo ọ̀nà náà láti بكنا وقد waqad الدعاء بمجرد bi mujarradi as-sana ìgbà míì èèyàn lè fẹ́ gba nǹkan tó jẹ́ wípé ntí wọn fẹ́ tọrọ yìí lọ́dọ̀ tí wọn fẹ́ tọrọ rẹ̀ èyí ò tiẹ̀ ní dákọ̀ kó fẹ́ gba nǹkan tí ọkàn máa yí ó náà ni. àwọn afẹ́ sọ pé òwúrọ̀ dáa jù. ẹnì kan bẹ wọ́n pè ní Abdullahi ibn Jad'an ọlọ́lá ni onípò ni Umayyatu ibn Salt ara àwọn akọrinkọrin níjọ tí wọn bá ní kọrinkọrin tá à ń sọ yìí kìí ṣe orin jẹ́ ìdá sí o orin bá a ti ń kọ́ náà ni o tí ọ̀gbọ̀rọ̀ ní tí ò sì pé ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn dúfù táwọn obìnrin máa ń lù tí wọ́n bá ń ṣe zifaf tí ẹ̀rí bẹ lórí rẹ̀ bóòdù dúfù ṣe rí níbo wọn ó ti lù sọ́kùn ọwà ń bẹ̀ tí ó ní sọ́kùn ń bẹ̀ ìbá ọkọ̀ àti asùn wọ́n gbọ́dọ̀ lu tí ó ti gbọ́dọ̀ sọkùnrin kankan tẹ̀pẹ́ láàrin ara wọn nìkan tí èyí sì ṣe ti ọ̀fà fìtínà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ń gbà mí fẹ́ pé ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn tí àfọ́ ọ̀bà ti tè wàá sọ ó sì sọ ń tó dè èyí á máa padà dó ń rọ́ níjọ́ táwọn èèyàn bá padà wà rí nàrí. kété pé yóò máa sáwọn pé ah ẹ tábà ṣe àtọ́ àtìlẹ́yìn òní ìsìn ẹ má abadan وما عليك نعم إلا البلاغ المبين أمية بن سلفي فات عن ثلاثة عبد الله بن جدعان ara àwọn ìtàn àfa àfọ̀n pa pé mùjẹ́rọ̀dù sànà nígbà mi a máa dún kò jù á ọwọ́ à ń sọ fún mi pé àkúrò. حاجتي أم قد كفاني أذكر حاجتي أم قد كفاني حياؤك إن شيمتك لي حياء حياؤك إن شيمتك لي حياء حياؤك إن شيمتك لي حياء إذا أفنى عليك المرء إيه، يوم إذا أثنى عليك المرء يوم إيه، إذا أثنى عليك المرء يوم إذا أثنى عليك المرء يوم كفاه من تعرض الثناء إيه، كفاه من تعرض الثناء kàfáàrò mi sàárùbí sàlá o. ọkọ̀ọ̀kọ̀ jẹ́ máa kọrin dínú ṣùgbọ́n kọ jù bẹ́ẹ̀ lọ. ọwọ́ pé kẹrìmọ́ láàyò gbọ́ yírù sọ̀bà fún. kẹrìmọ́ láàyò gbọ́ yírù sọ̀bà fún. Ànílù kùlùkìlì jẹ̀mí líwàlá màsáhù. Ànílù kùlùkìlì jẹ̀mí líwàlá màsáhù. عن الخلق الجميل ولا مساء يبارز ريح تكرمة ومجدا إيه، يبارز يبارز إن تكرم تطاري الريح تكرمة ومجدا إيه، ربا يباري الريح تكرمة ومجدا إيه، يباري ريو تكرمة ومجدا إذا ما الضب أجرحه الشتاء إيه إذا ما الضب أجر جرمة شتاء إذا ما الضب أجرمة شتاء يباري الريح تكرمة ومجدا يباري الريح تكرمة ومجدا إذا ما الضب أحجره الشتاء إذا ما الضب أحجره الشتاء إذا ما الضب أحجره الشتاء أذكر يرى عبد الله يكون جدعان àkúrú hájàdì àǹkọ̀lì kàfàání ní tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́mi máa sọ ni pé mo ní di ọkọ̀ mo ní di ilé mo ní di owó kan. àdìkúrú hájàdì àǹkọ̀lì kàfàání. ṣàyàrùkà iná ṣì mọ́tàkàlì ṣàyàrù. ṣàyàrùkà iná ṣì حياؤك حين شيمتك الأيام àbó ti tó gan fún ọ̀gá kó o ti máa ti mọ níbi torí ẹ ti máa ti jù wọ gan. torí pé ìdá àfiná àlẹ́ ìkàlìmọ̀rò ìyàwó máa. ìdá àfiná àlẹ́ ìkàlìmọ̀rò ìyàwó máa. torí pé mo mọ̀ dáadáa tí ẹnìkan bẹ́ẹ̀ yìnyín ọjọ́ kan sọ́mọ̀ nìyẹn bá bó o ti rí rè ọlọ́run sànú rẹ ẹ ẹ ìwé èso ló ti fowó dàgbó olóò ti fowó sànú ni ọ tí ròyìn ẹ bá ń. kàfà ó mi dàrú bí ìsànà ó ẹni tó máa jẹ ní ọtí oníbi kún ó nù ojú ẹsẹ̀ lọ́wọ́ àti màtà ló ń tọ̀ torí mo mọ̀ dáadáa ó kẹrì mọ́ láàyò gan yírù sọ̀bà. كريم لا يغير صباح alápẹ̀lẹ́ ẹ̀dá ni ọ́ ẹni ọmọ yìí ni ọ́ láàyò bọ́ yírù ń sọ̀bà ń kápẹ́ lè jí wa bọ́ ń lé ni ìjì wa bọ́ ń lé gbà mí kèémú ọmọ tọ́ tó sì àdarun fún lójú èké dàbẹ́. kẹrìmọ́ láyò bá yírù sọ̀bà ń. ànílé olùkiri jẹ̀mí wà náà màtá ọ́ ànílé olùkiri jẹ̀mí wà náà màtá ọ́. ìwà rẹ ló fi pàdé ó ń kọ́dà wà láàmàtà ó bó sì ṣe ìrọ̀lẹ́ yẹn bọ̀ wọ́n èyí kan tilẹ̀ kúrẹ̀ bẹ́ẹ̀ ká ah, bàbá ti sùn ẹ̀ mọ mọ́rù tó o ṣe nítorí pé mo mọ̀ ọ́dẹ́ gan yorùbá rí rí ìrù tẹ ń wà má eh, yorùbá rí rí ìrù ń wà ẹ bá fẹ́ lọ bí tó fẹ́ lọ bọ̀ bí ṣe ń fi ọ̀rẹ́ bí bẹ́ẹ̀ ni Ti gbogbo dandan ní sáà máa fẹ́ kódà ìdáàmà dọ́pọ̀ àjàrọ̀ òṣìṣẹ́ ìdáàmà dọ́pọ̀ àjàrọ̀ òṣìṣẹ́. nínú tá a mọ̀ nínú tọ́lọ̀ ń dáná gírí ń tilá ni wípé tọ́ba ti di wípé ọyẹ́ bá jẹ́ kéèlé jáde tí ẹ ò rí bá bó o ṣe náwó ní òjò lọ́nàwó ní ẹ̀rùn lọ́nàwó ń gbá lọ́nàwó láwo. ìtọ́wá lè tọrọ ọwọ́ àfojúyè lọ àwọn àfọwọ́ ni mùjẹ́rọ̀dù kànáà pé èèyàn ti ẹ̀fẹ́ bẹ́rẹ̀ sọ̀tà á lá ọ̀wà àrí kẹkẹ wípé ọlọ́run sàánú ní sílẹ̀ ọkàn ṣe kú kíkan ni. la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah zikiru ti sáǹtì nù ti sáǹtì lọ́wọ́ kùránì ṣe àyè pé ọlọ́run tí mo bẹ̀rẹ̀ òkè kẹrẹ o òun gan ìntọ́lá barakọ̀rọ̀ lè fò hadithi wà lórí ẹ̀wà àdàrà hadithi àkọ́jà mọ̀tìmídì ṣùgbọ́n màkọ́lù bẹnu hadithi yẹn kí ni rẹ o ما قالوا دم من شغله ذكري عن مسألة أعطيته أفضل معود السائلين في هذا الحديث ضعف أني طبعا به يرتيه من أن يجري الفرق كما لا ترى ما إن تجون تيا وتمبرن كذا من تبون فنانين فون حديث يا بس مولك ودني سبحان الله سبحانه وتعالى kéèyàn ọmọ anyi a máa hùn pọ̀ àwọn afáà múrísì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ihdina sirata almustaqim hada lọ́dọ̀ lọ́dọ̀ yàtàdà bí nọ́fì wàkùn yàtàdà bí harfi jar àhíyànán bá ní hada bọ́sù wà mí ihdina sirata almustaqim ojú ọ̀nà tó fẹ́ fọ́nà gẹ́gẹ́ mọ̀ yẹ tẹ̀ wá mẹ́ẹ̀. ìtumọ̀ rẹ̀ a máa wá bẹ́ẹ̀. ó sì máa ń lo àdá pẹ̀lú láàmù. alhamdulillahi alladhi hadana li hadha. ọ̀pọ̀ ní fọlọ́n ọba tó fi wá ṣe kòǹgẹ̀ tá a ti di aráàlì jẹ̀ náà. hìdáyà lọ́dọ̀ ọ̀dọ́ bá wá a máa túmọ̀ rìsíkù àrànṣe ìdáyà lóde lárúbáwá a máa túmọ̀ tàwùfíìk kòǹgẹ́ ìdáyà lédè lárúbáwá a máa túmọ̀ kéèyàn ọ̀sálẹ̀ yìí nǹkan fún yàn ìtẹ̀yìn ọ̀mọ̀tẹ́lẹ̀ kọ́kọ́ wọ́n ní àdá kalẹ̀ àdá káńtàrà ìkíní ìbọ̀ ọlọ́run ní wàhádẹ́yìn náà ń nàjìdẹ́yìn ọmọ nìyàn. ebe àwa la na ọmọ ọ̀nà aburú àtọ̀nà dáadáa apá kan nu àfáà ní máàna rẹ̀ tiẹ̀ ní wípé ọmọ ènìyàn gan bó ṣe dáyé ń tá àkọ́kọ́ kan ní wípé àjẹ́ ọ́ ojú ọ̀nà tí ó máa gbàgbé ọ̀yàn ìyá rẹ̀ méjèèjì àti ọmọ tí èkó ma kálọ́kọ̀ yóò sì máa mọ̀lúkú ẹ̀dẹ̀ ìdáyà náà nìyẹn àwọn fún un. ìdáyà náà túmọ̀ tawfiq alhamdulilayi ladi hadana li hada ọ̀pọ̀ nìkan ọba alẹ́dì wà fọ́kànnà li hada wà jẹ́ alánà ahlàlá ọ̀pọ̀ nìkan lọ́n tó fi wá ṣe kòǹgẹ́ láyé dáàbí dọ́mọ àlìjẹ́nà tọ́wá sọ́wá jẹni tálìjẹ́nà tọ́sí ọ̀pọ̀ nìkan lọ́n ọba náà. bí ìdáyà yìí ṣe wá rí táǹtọ́rọ̀ sọ̀ tààlà. اختلف أهل العلم في معنى الصراط المستقيم تبقى قال انت الله سبحانه وتعالى gbà lérò pẹ̀lú sírọ́ọ̀tì yẹn apákanáà àfáà ní ìtumọ̀ sírọ́ọ̀tì wọn ni kùránù ni gbogbo ọ̀rọ̀ náà padà sọ parapàdà o ìdínà sirata al-mustaqim kùránù tó tọ́ka fẹ́ẹ́ sọ̀rọ̀ jẹ́ àgbọ̀yé apá kan ní habulullahi ni okùn ọlọ́run ọba nínú kùránù apá kan ní mánà rẹ̀ al-islam islam tó kí náà sọ̀rọ̀ yìí jẹ́ àgbọ̀yé apá kan ní ìdínà sirata al-mustaqim ìtumọ̀ ẹni wípé jẹ́ àdànàbí mà fífi àsìkò ń gẹ́ ká má mú àbákì lọ́tà àti Umar àti ẹ̀sìn bá tẹ̀lé ojú ọ̀nà wọn gbogbo àwọn máa nàná yìí wọ́n sì ń so pọ̀ mọ́ra wọn. لكن الإنسان لماذا أدبنا ربنا سبحانه وتعالى إلى أن نكثر من هذا الدعاء كلا بطرة صلى الله عليه وسلم كما ترى إداية اللغة أنامو أنامو اهدنا الصراط المستقيم هل هذا من باب تحصيل الحاسد سنتابو يبقى لأن المسلم اتصف بالهداية سابقا مسلمي أنت لن تكون مني nkiri o tún bẹ wájú rẹ kọkọ àwọn akọkọ o tún lọ nípa akọkọ kọkọ àwọn akọkọ o tún wà ń tọrọ pé èyí nínú sirọ́tọ̀ mustaqim ṣé n ta afẹ́ gbọ́yé pẹ̀lú wípé fi asabat wal istimrar ìfẹ́ tẹ̀lé lórí nǹkan kéèyàn sì máa bá nǹkan lọ tí èyí jáde láyé gbogbo gbà ó lè yàn máa lékún níbi tọrọ rẹ̀ kí lè rí wa ọlọ́ba ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó lè fáyọ̀ pé yá ayyuha alladhina amanu aminu billahi wa rasulihi wal kitabi alladhi nazzala ala rasulihi wal kitabi alladhi anzala min qabl yá ayyuha alladhina amanu kọ́kọ́ gbàgbọ́ òdodo aminu bìlà ẹ gbọ́dọ̀ gbọ́ o àti tábà sọ pé olùgbàgbọ́dọ̀ níbí gbóná yẹn àtẹkẹ́sẹ̀ ntẹ́yìn ó wì láàárọ̀ tí ó tún máa ṣe nǹkan bíi nìkíni o àwọn bàbá kan wọ́n rí ẹmọ́sálásí ṣé wọ́n ti wá ṣe pọ̀ mọ́ láàrin gbàyè pọ̀ mọ́ láàrin gbàyè má kùnú má pọ̀ mọ́ tàbí ìgbà tí wọ́n ti pọ̀ mọ́ sígbà tí màmú ọ bẹ̀rẹ̀ nù ọmọdé ẹ̀jú márùn-ún gbà mí ẹ̀jú mẹ́ta gbà mí láyé láyé ilà ilà ilà ilà wọ́n mọ̀ sí mọ́sálásí àwọn ọ̀rọ̀ àdúrà máa pàṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n mọ̀ mí ẹgbẹ́ wọ́n mọ̀ mí. apá kan lọ fẹ́ẹ́ pé bàbá ẹ̀rí ń bẹ lórí ètí àdéhùn táà kọ́kọ́ ń jó kátó àwa ni àà kò ṣe pẹ́ẹ́lí kan náà la gbọ́ ṣùgbọ́n agbẹ́lẹ́nu àwọn àfáwọ̀ àgbà wípé ọmọkọ́mọnìyàn yóò ti sọ̀rọ̀ kékeré lẹ́nu yóò ti wá kékeré látàárọ̀ ọba ti di ìgbà tó fẹ́ wọ̀ọ̀rùn láìláì ó tún ti wọ́nú ìsìlámù padà nù ẹ tó bá tó tẹ làásárì láàrin àyè láti làásárì àyèmọye ìfẹ́ ní oṣù tìwílẹ̀ nu o ti lè sọ̀rọ̀ kékeré o ti lè kó ní ìsìlámù ọ sì ti pé àtúbẹ̀ ẹ̀sìn pọ̀ mọ́ báwọn gbogbo aṣọ tó ti ṣe yóò tó bọ́ọ̀lẹ̀ yóò bá tó bá aṣọ ìsìlámù wọ̀ láìla ìlànà ó tó padà lóyè tìlú wọ́n ní fìdí àǹfin sí bẹ́ẹ̀ ọlọ́run wa ni yá àyíwá lèdí ní àmọ́nù tó pẹ́ gbọ́dọ̀ ámínú bìlá ìgbàgbọ́tẹ́ ẹlẹ́ẹ̀gbà yìí kì í ṣe nǹkan tí ó kọ́ sí láàrin kan bí o jẹ pé ẹ máa tọrọ sabat lẹ́nu gbogbo gbà gbogbo òrùn dábàá wá kí ẹ máa pé ihdina siratal mustaqim ojú ọ̀nà rẹ tọ́tọ́ panangana tó o ti fẹ́ sẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́yìn ọlọ́mọdé ayé ẹsẹ̀ mẹ́lẹ̀ yìí lẹ́yìn. mùtáwámà nìyẹn wà ní istimrar kí sì ni tójú orí bẹ́ẹ̀ torí arrahman ó ti jẹ́ àrí ẹnìkọ̀ọ̀kan wa la'alli asukukum ila ma ja'a fil musnad عند الإمام أحمد وعند الإمام الترمذي لكن عند الإمام الترمذي فيه ضعف رواية متوردة الإمام الترمذي طريق طبوة إلا من بني انتكاك الجيا من علم الحديث ṣùgbọ́n nkọlọ afẹ́fẹ́ la ìrírí ìrìwáyà bẹ̀ tẹ̀kúlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ìmọ̀mù tẹ̀mí tọ́lá fún tẹ̀mí bàwá sọ yìí fún lọ́ọ̀tì náà wọ́n kà máa àkọ́rọ́jà wo àlìmọ́mù tọ̀háwì fí màá ní àfáà كذلك أخذه ابن عاصم في شرح السنة من حديث النواد ابن سمعان لدى ما فاهمي ممكن ابن كنيو سمعان لدى ما فاهمي بكثر السين كسين تعلم ماذا فاهمي ابن سمعان الكلابي الأنصاري صحابي جهيل نواد يدا دافوني سكن الشام بعد وقت الرسول صلى الله عليه وسلم ó wá bàtí ìsìn wà lọ́dọ̀ sàlám ó ní alùpàgbà wọn sọ̀rọ̀ njọ́kan àbí wa ni dọ́rọ̀bà lọ́hùn mẹ́tàlán tọ̀rí siratan mustaqiman ọlọ́run pa òwe ojú ọ̀nà tọ̀tọ̀ pẹ̀lẹ́kẹ̀lẹ́ tí sàlàyé o ọ wá pa òwe ẹ̀ fún wa jẹ̀mú ẹ̀ta gbàgbà bí ìsìn àpòyè lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa wàlláhi hadith ìlànà ṣùgbọ́n gbígbọ́ yìí rẹ̀ náà àdéhùn náà tún ní fún akọ́nà òun mú adúró láwọ̀ àti pàdé ìdínà siratal mustaqim òní bọ́lọ́bà lọ mẹ́tàlá siratal mustaqima alápàtà alápọ̀ òwe kan fún ẹ̀yẹ ẹrú rẹ̀ òwe wọn náà ni ọ̀nà àwọn tọ́tọ̀ panangẹ́lẹ́ yìí tí o ti ìwìjáàjù bẹ́ẹ̀ ìjẹ́ ń pè ní ìwìjáàjù àtúrò iwájú nìyẹn kí lọ báyìí kí lọ báyìí ẹ̀hẹ́ àwọn oníkọ̀ǹtọ̀ oníkọ̀ǹtọ̀ la ilaha illallah ọlọ́run wa ni ètò ìkú yẹ fún yín. ضرب الله مثلا صراطا مستقيما ọlọ́run ní ń pa òwe ojú ọ̀nà ìmítọ́ pọnagada yìí wa inna janaba tayi sirọ suurọni janaba ti lọ́dọ̀ kese janaba o bi mati janaba lọ́dọ̀ lọ́dọ̀ wa ẹgbẹ nkaniya ma pe bẹ igun bi ojú ọ̀nà tí a ń sọ lélẹ̀ káfíwé bí tébù ìlérí wa inna janaba tayi sirọ ẹgbẹgbẹ ojú ọ̀nà méjèèjì sùn kíni o zùrọ́nì nínú rìwáyà mi zùrọ́nì bíi zai sin àti sin bẹ́ẹ̀ ìtumọ̀ kankan náà jọ ni wọ́n jẹ́bù jẹ́ pé rìwáyà mẹ́ta lọ́wọ́ lórí sirọ́ọ̀tì náà tá nǹkan nùfà jẹ́ sin wa sirọ́ọ̀tì zai mahat ọwa sirọ́ọ̀tì bákan náà sọ́ọ̀dì wa sọ́ọ̀dì alimọ̀ṣùmùmọ̀ náà wa. ìmáàmù wa kúmbùl tí wọn bá fẹ́ kàfá tíà wọ́n ka الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك, ملك يوم الدين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أن صراط صراط الذين أنعمت عليهم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 bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní kùtùwàd ala kulli hal ìgbàkọ̀ àdúró wípé sí ìlera la sùúrù lọ́dọ̀ lọ́dọ̀wá fẹ́ǹsì yẹn pé bẹ́ẹ̀ ojú ọ̀nà tá a wá ń sọ kọ́tọ́ kọ́ńdẹ́rẹ́ lẹ́dẹ̀ ẹ̀gbẹ́ ojú ọ̀nà yẹn ìnàjẹ́nàbà tẹ́yìn ìṣirọ́ ti sùúrọ́ ni fẹ́ǹsì méjì wà wà bẹ́ẹ̀ báyìí tó lọ nígbà tí nǹkan gáìdì nǹkan fíìhì máa àbùwá fíhìmá ẹ máa wọ̀rọ̀ tọ́tọ́ pẹ̀lẹ́gà o ṣé wàá dìde àwọn fẹ́ǹsì o oríṣiríṣi ilẹ̀kùn yẹn wá sílẹ̀ mẹ́ ilẹ̀kùn ti wà sí sílẹ̀ bí ẹ̀sán gàlà tán yọ máa wo nǹkan mìíní gbogbo okò bẹ́ẹ̀ pinnu. àbí tí wọ́n ní wá àlálẹ́ àbúwábì nínú ọlọ́run ọlọ́run ọ̀tọ̀ tààlà ẹnu ọ̀nà kọ̀ọ̀kan bó ti á pọ̀ tó ń tó sílẹ̀ yìí. وعلى الأبواب ستور مرخات dẹ́mu síkírù yẹn àwọn kọ́tìn kọ́tìn ó ti wá wà níbi ẹnu ọ̀nà mùrùkọ́tún tí wọ́n dà lẹ̀ òwe ni ẹ̀dá ìyàwó ìtẹ́ka tó wá tù. èèyàn gan kò wí káàkiri sọ̀rọ̀ kára gẹ́gẹ́ fẹ́ kòwé ṣé n tún bí láti àbíkí mọ̀ sùn. ojú ọ̀nà sàkọ̀rọ̀ ngẹ́dẹ́ kí ni ntọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀rẹ̀ méjèèjì fẹ́ǹsì bóò ni ti fẹ́ǹsì ṣe ti fẹ́ǹsì kìí ẹ̀ dípa lọ ni. gbogbo ojú ọ̀nà wọ́ọ̀rẹ̀ wọ́ọ̀lẹ̀ àbúwá bíi sùtúrún mùrùhọ́tún kọ́tì kọ́tì mẹ́mẹ́ kọ́tì wàrẹ̀ kẹ̀kẹ́ ká òkè tí yóò wúlò lò wọ́n dà lẹ̀. Mọ́sàwá ni wọ́n àlà báàbí sírọ́ ti dá ìyẹn dìrú. níbi ẹnu ọ̀nà tí títì ti bẹ̀rẹ̀ gángan olùpèpè kan wá wà lẹ́nu ọ̀nà yẹn kí ni tó ń wí òun pé yá ayọ̀ àná udkhulu sirata jami'a wala tata'awwaju nínú ìwáyà mi wala tata'arraju nínú ìwáyà mi wala tatafarraju. ẹ̀yin èèyàn ẹ máa tójú ọ̀nà lọ ẹ bọ́ tójú ọ̀nà yìí wà látàtà àrùrọ́jù ẹ má fọ̀n ká ojú ọ̀nà yìí ni ẹ máa tọ̀ lọ ẹ má nàgà wo tí ń bẹ lẹ́nu ọ̀nà yìí ẹ má wo bẹ ẹ ká máa lọ́gbọ́n kálukú yẹn ọmọ wọ̀ tán ọmọ wọ̀ tẹ ọmọ lọ fẹ́ẹ̀tì mọ̀ ní. wàdá ìyẹ́dìrú mìíràn fáwọn kìsìrọ̀ olùkọ́kọ́ mi ètò wa wà lókè. ọ̀nà gangan kí lọ rí olùkọ́ tó ti wà lọ́wọ́ àlòkè ọ̀nà gangan òun tó narí wọ títí báyìí òun tó ń pé yá ayúwẹ̀lì ìnsán ọmọ rẹ̀ bí adama má kò sí ẹnu ẹni ọ̀nà tí sọ́mọ àwọn ọ̀nà yìí o. لا تدخل شيئا من هذه الأبواب فإنك in taftahu talijhu mọ̀jàngò kankan nù ẹ̀lẹ́kùn ìgbélé bóòsì tó o bẹ́ẹ̀ náwó bóòsì báyìí kó o tó sọ̀tún bá rẹ̀ nù ẹ̀ o. ìwé wa parí ta ló lè rí tú àti kọ́ yá ajẹ́ nìkan fi sẹ́rán sọ̀rọ̀ wá tóbi lẹ́wọ̀ sọ̀rọ̀ màrí. àníbi sọ̀rọ̀ sọ̀rọ̀ ni wípé asirọ́ọ̀tù al ọ̀nà tọ́tọ́ kan gẹ́gẹ́ lọ òun náà ni ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́wọ́n bá ti rán ṣe ẹ̀sìn mọ́sọ̀ kankankọ̀rọ̀ kọ́ máa sọ mí gbangba kì í sáà síbẹ̀ ntọ́mọ́ tinú tòde òun lẹ̀sìn yìí o. wàsúrán fẹ́ẹ́sì méjèèjì tá sọ yẹn ṣùdúdùlọ́ àwọn ẹnu àlọ́ ọlọ́run bá sọ̀tara nìyẹn ibùn kan tún kọ́lé tó sí fẹ́ǹsì. wal abwabul mufattahatu maharimullah. àwọn ẹnu ọ̀nà tó wá sílẹ̀ látara àwọn fẹ́ǹsì yẹn àwọn èèwọ̀ ọlọ́run mọ́jú bẹ́ẹ̀ rẹ̀ nù. kí ló wá fàtí ètò mufattaha nítorí wípé aburú ti ń bẹ́nu ilé ayé yìí ọ̀pọ̀ tí ò níye ṣùgbọ́n lórí rahman náà ọba kó lè bá a jẹ nìkọ̀ọ̀kan wa lérè kó sì lè bá a jàre wa ọwọ́ àfikọ́tì bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kò sí ẹnìkan tí ọ̀bẹ náà ń kọjá àgbọ̀bá tó sí kọ́tì. ẹnì kẹfẹ́ kò lè tẹ̀tẹ̀ kan àti kọ́kọ́kọ́ tọ́ bí ìnú ọlọ́ọ̀bà sọ̀tà lákọjá. kóbi tó kálukú bá sì wà òun náà ni ọ̀nà tí ó máa tọ̀ wá. àfáàtò kí ní bá mu sí ìwọ láwa lílé gbogbo àìsí àmà òun gbọ́dọ̀ ká àmà kó mu sí yọ sàrò pé yọ wà rọnú àdì. gbogbo wàtí wọn fẹẹ bẹ̀rẹ̀ àlùwàlà àtẹnu ni ó ti bẹ̀rẹ̀ yóò sá dàpọ̀ nínú ẹ̀ pé ah gbogbo ẹ̀ tí ẹ̀ kọ́ dájà gbá wọ́n bá mú bí ọ̀tá kẹ́lẹ́ ẹ̀ mọ̀kọ́ mọ̀kọ́ ìwọ̀n mọ̀kọ́ mọ̀kọ́ ìtàn. ọ̀nà ẹ̀rọ ọ̀nà àlùkùnrin kan lèyìn ọkọ̀ tó dìde ọbẹ̀ ti dìnnà ó tó ọbẹ̀ ti dìnnà ọlọ́mọ mẹ́rin o ọlọ́mọ nǹkan kan yọ gbọ̀kọ́ ẹ̀ náà ni yóò múra bóde obìnrin aláìlọ́ọ̀bí iṣẹ́ yọ wọ ìrọ̀lẹ̀ yóò múra bóde yóò gbùdágì gbogbo bí ṣe ń jáde létí ń lọ yẹn kọ́tí ìtìyàn dá lẹ́nu na òkè. wọ́n lé àbúrò fàtọ́hà àwọn ẹnu ọ̀nà tí ó ti wà ní sílẹ̀ yìí tá a sọ wípé kí ló kọ̀ rẹ̀ mẹ́mẹ́ yìí maharimullah má dẹ̀bi ọlọ́run ọba yẹ èèwọ̀ ọlọ́run wàdálíkà dáì àlàrọ̀ ti sírọ̀ báwo ṣe wí nìyẹn. ẹ̀ńtà wá ní kọ́ńpẹ̀sẹ̀ níbi sẹ́nu ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ tí ń pè ká ah, ẹ̀yọ́ mẹ́niyàn ẹ kó ojú ọ̀dà yìí ni ẹ mẹ́wọ̀ sí ẹ mẹ́wọ̀ sí ẹ máa lọ straight mi. kìtàbùlọ́ọ̀ kùránì nìyẹn o. wàdáì mìǹfọ́ọ̀kì sírọ̀t ẹ̀dọ́ tó wá fi ó kẹ̀pẹ́ ìwọ lọ́ọ̀rẹ́ máa pèpè ní tiẹ̀ kó tún máa tẹjú wọn náà láti lè báyìí ìwọ tó wá rí ojú rẹ̀ ọ̀kà wọn tán sáni ẹni yóò wà jẹ́ àbí wàá ní wá ìdùn lọ́ọ̀yì fi kúlì kọ́lbì mùsùlùmí òun wà sí ọlọ́run ọba tó fi ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan mùsùlùmí débi pé òun lè ṣàìdá kọ́ mọ́mọ́ kò sẹ́ni ọ̀hún láyé ó lè jẹ́ wọn kọ́rọ̀ o ó lè jẹ́ gbangba o bí arọ yóò mọ̀ kó ń parọ́ ìgbà mi yóò fẹ́ ṣe nǹkan mi ah kò sí ẹ̀ ń ṣe o ọmọ ìyá rẹ̀ sì ni kò sí ẹ̀ ń ah, eh, ah kí wọ́n apọ̀rọ̀ fún mùsùlùmí kí n gbó rẹ̀ ah kí n fi ah eh, eh, ah sí náà níbi ìlú wa ti gbà ní ìmọ̀lọ́mù náà bá fẹ́ ká mọ̀ jàlá ní ìbàdàn wa sáwùdí. gbogbo ìgbà tí yóò mú fóònù gbà mí ọfẹ kọ lẹsọ ọmọ yẹn bá ti dì náà ni o ọmọ náà kàkẹ́ òun lọ́sàmà dá iná káàkiri bí ẹ̀mẹ́ pàtàkì gbé àwọn ọkùnrin náà ń gbé kẹ́rìsì tán níbi àgbo mẹ́wàá alẹ́ láti bóri yẹn máa káàkiri ní okùn tí mo tún wá kẹ́rìsì mi lọ ọtúrà mi tó ti mọ̀ kọ́ọ̀lù àbí wàá sọ̀rọ̀ ojú náà lù sí kò ní ìdìnnà mo tún fẹ́ travel padà ní ti mo tún lọ Abuja padà ilé náà láti mara yóò ṣe wílé yàn á tún bọ́ sẹ́nu sẹ́lá Abuja ló ti kọlu. bó pàṣẹ ṣe kí nìyẹn ẹ̀mí rí ọ̀nà ti tààrọ̀ dúdú amsa sọ pé ntí ti tààrọ̀ dúdú yẹn ipò ẹ̀wọ̀ ojú tiẹ̀ káàyàn tán ẹ̀ǹtí lọ ọ̀nà gàdá tókè tí wọ́n títì. wa'idu Allahi fi kulli qalbi muslimin ó ń wá àsìtọ́nà ọba fi ẹ̀mí gbogbo mùsùlùmí náà tí ó jẹ́ ọmọ dá òdodo mà yàtọ̀ sí irọ́ dókítà sọ wípé na wájú ló tó bàtí kìnnà wà ìjẹ́ ń tẹ̀lé dáadáa. je wípé ìwọ gán òdodo ọmọ ní ìsàlẹ̀ ọkàn rẹ kọ́dà kọjá pọ̀ lọ gbọ́rọ̀ báyẹn àbẹ̀wá gbọ́rọ̀ bọ̀. àwa ń bọ̀ padà wípé kí wá láǹfààní tí mùsùlùmí fẹ́ jẹ níbi inna Allah ta'ala èló fi dínà mọ̀ pé à ń lọ rèé wusẹ́ tí mùsùlùmí bá gbáyà yìí ọmọ kórìíre wọn fẹ́ fẹ́ yàwó ìsànú mi ihdina siratal mustaqim wọn ò ní ìjọ lọmọ mú kọ ọrámọ lọlé ẹnìkan Zainabu lọlé kìnìkan ẹgbẹ́ àti àti lóru àbí gàgà kìnìkan so ọ̀ wà ó sì ní àtikẹ́ kan bẹ̀ táyì lójú ìjọba ti yọ sí ọ́nù gíláàsì náà ìjọba ti nọ́ọ́ sí òní ọjà ìyàwó rẹ nù wọn o ọwọ obìnrin tó rí ọkọ o ọba rẹ balẹ̀ mọ́sí bẹ̀rù o omi ayé láì gbìyànjú lójú yóò tún wá padà wọn máa ka ìdínà sọ̀rọ̀tọ̀ mùsùlùmí ìyàwó lọ́bẹ̀ ni o ìdínà sọ̀rọ̀tọ̀ mùsùlùmí kí lọ́kàn wípé àmọ́ ọmọ lọ ilé ọbaláwo pé ẹ bá wọn sèǹtẹ̀yé rẹ̀ ṣé iṣẹ́ kátó àgbè ni àbí tí wọ́n bá ti dìínú ọ̀rà olómi ni àbí léèpẹ̀ yóò sì tún mọ́mọ́ ikú mbẹ́ tí wọ́n bá tún kọ́ Allahu akbar Allahu akbar yóò tún padà bọ́ mọ́láṣí yìí ti sọ́kọ́ lọ́kọ́ ìdílé sọ̀rọ̀ mustaqim gbogbo àdáwọ́lé wa méjì àṣìṣe ìsọwádó tẹ́lẹ̀ mi rẹ̀. ìdílé sọ̀rọ̀ mustaqim àfa náà ni ọ̀fẹ́ kàtíà ọlọ́mọdé ń sìkà mọ́dé ń sìtú ìdílé sùrọ̀ tó sẹ́kìm tó bá jẹ́ pé ìyẹn sáájú náà bìí yàn ọlọ́sọ̀ àtàlà yóò tà wá ńlá ọpọlọ rẹ̀ kò ní jí ó sì kà kò ní jí ó sì wì mélòó mélòó nu ọ̀rọ̀ tí wọ́n wà gbé báyà ah, alhamdulilayi fún gbẹ́ẹ̀tì lọ́pọlọ ẹ̀sìn kẹ̀kẹ́ yóò máa fọ gbajú mùsùlùmí ni o bẹ́ẹ̀ ẹ̀ sọ̀ntẹ̀ bá wa ikùn tó yọ ìdí ẹsẹ pé mo lo mi kúrí o ọgbọ́n gbogbo rẹ ojú tó ti wọnú ìrírí ni o mùsùlùmí tó yẹ kọ́kẹ́rẹ́ jáde pé ìdí náà ti rọ̀tọ̀ ọlọ́run méje ń sìn darí lórí ọ̀rọ̀ tẹ̀kọ́ wá mi. ayé ìjáàmì àní nǹkan ńlá ló kọ́ọ́lù mo fẹ́ ra lẹ́lẹ́ ọ̀nà orí àpáta ní ìdálé sí mi àbúrí ìyanjú àyè tí ó sùn wọ́n mi àmọ́ tó bá kàdà nínú ìsìn ìlọsọdún àti ọba ń yẹ káwọ yóò tó kó bẹ́ẹ̀ yóò tó pẹ́ ìdílé sirọ́tò mustaqim. Naam gbogbo tí o bá ń fẹ́ lọ́dọ̀ sàtàlá tọ́bẹ̀ ẹ̀dá ayé yìí ọ̀sẹ̀ gìmẹ́yìn gbogbo ẹni tí rí yẹtẹ́ wò tó tó wá ń kó òun kírun. Ìntí wí sóye báwọn ọ̀kan náà wọn àfa ó lóun kọjá lọ fáìgbà anabi àròbí mọ̀bálábáwá kàrókò ní òru mẹ́júmọ́ àràfà. bẹ́ẹ̀ sì ni nkí ọkọ̀ sọ̀tí wí náà. إذا يا ذا المعارج أنت الله أسأله يا ذا المعارج أنت الله أسأله أنت الله أسأله أنت الله أسأله يا ذا المعارج أنت الله أسأله يا ذا المعارف أنت الله أسأل وأنت يا رب مدعو ومسؤول وأنت يا رب مدعو ومسؤول وأنت يا رب مدعو ومسؤول أدعوك في ليلة حرم وفي حرم أدعوك في ليلة حرم وفي حرم وكل داع داع وكل داع داع وكل داع بحلو النوم مشغول وكل داع بعلو النوم مشغول وكل دائم بحلو النوم مشغول تبقي إذا شئت من يسألك من سعتي تبقي إذا شئت من يسألك من سعتي تؤتي إذا شئت من يسألك من سعتي تعطي إذا ما شئت إذا شئت من يسألك من سعتي والخير منك لمن ناداك مبذول ولخير منك إذا لمن لمن ناداك مبذول والخير منك لما ناداك مبذول فاجمع بعفوك شملا أنت جامع فاجمع بعفوك شملا فاجمع بعفوك شملا أنت جامع فاجمع بعفوك شملا أنت جامع فاجمع بعفوك شملا أجدانه إن شئت ذاك وما حاولت مفعول إن شئت ذاك وما حاولت مفعول مفعول مفعول إن شئت ذاك وما حاولت مفعول إن شئت ذاك وما حاولت مفعول إن شئت ذاك وما حاولت مفعول نعم. إن شئت ذاك وما حاولت مفعول إما ومو ní òru àrùfá yẹn ìjọ àràfà tó ràfà báyìí tí wàá kúrò ràfà tán wàhálà náà náà ni o láti mìíràn bọ́ sáràfà tí yàrá fẹ́ tọ́ bàkọ́ sunna fáwọn mi ti gbéra ní duha ọ̀pọ̀lọpọ̀ tí yàn bá rọ́kọ̀ ọ fẹ́ tó bí ìgbà téèyàn rìn láti bí lọ sí lálùpọ̀n. tọ́ba wá di pé èèyàn wà báyìí inú rẹ̀ kankan ìjọ àràfà yìí tààràfà bá tún wá di wípé òòrùn wọ̀ tẹ̀rẹ̀ kankan tá a fẹ́ mọ̀ lọ sí Muzdalifa láti lọ sí Jamiu. àwọn àtúmọ̀ rẹ̀ padà bọ̀ èrò tí a pọ̀ ọkọ̀ wà gan ọkọ̀ oṣù yẹn wọ́n lọ́kọ̀ ní mọ́mú fúlàní àná. ìgbà bẹ́ẹ̀ pé tó bá rìn padà láti àràfà wájú muzalifa yóò ti dé muzalifa tí ó máa ń sinmi ẹni tí sẹ̀sẹ̀ ń bọ̀ pẹ̀lú ọkọ̀ ẹlòmí lè dé ńdàjì. gbọ́dọ̀ tó yóò kí lórí ọkọ̀. ẹ wá wá ayé ìgbà táwa tó ń rò pé yẹn lérí tó lè máa bẹ́yẹn rè o ọkùnrin aróko yìí òun á jẹ́ dìde lóru ẹ wá lóru wàhálà mọ̀tẹ́ tó dé mọ́sálífà ìwà ń pé yá dàlímà àrídì àǹtàwọ̀ àṣàlùwò. yá dàlímà àrídì àǹtàwọ̀ àṣàlùwò. kí ni ń pè ní máa àrídù báwa náà ṣe ní títì ìlàyé yìí bẹ́ẹ̀ lọ́lọ́run ti la títì fáwọn màlẹ́kà tán náà ń tọ́ ìsánmà. ojú ọ̀nà ìṣẹ̀ntẹ́ wá ń tọ̀ ń ṣùgbọ́n ìjápọ̀ tí ó ń para wọn òun ni ń pè ní máa àrídù. يا ذا المعارف أنت الله أسأل قل مطوبة tọ́ọ̀lànà sí sánmà níbi tójú ẹnì kò tó nú àwọn ẹ̀dá táwọn mọ̀lẹ́kà ti rìn bẹ́ẹ̀ tí wọ́n ti pọ̀ tó ń lọ́wọ́ wọ̀ kí tìrì ayé wọ́n ń là láàrin ọdún kan wò ìparí ẹ̀. Títí ilé ayé títí ìwárè kọjọ títí ìbàdàn sílọrin. يا كلمة títí tó ọ̀nà àtàmì káńgbà àkọjá yìí nǹkan kò lè fúnú ẹsẹ̀ wọn pé àtúgbà ń rìn rìn rìn rìn rìn lọ́ba bú. yàtàlí máa rí jì àǹtàwọ̀ àṣàlù. tọ́mọ wá rí bẹ́ẹ̀ ìwọ tó ní máa rí jì ìwọ lọ́wọ́ tọrọ وأنت يا رب مدعو ومسرور وأنت يا رب مدعو ومسرور تولوا بامي أبو بامي لا كي مدعو إيوالا ما بي ومسرور إيوالا يتي ما بيرن كالودوري أدعو ففي ليلة ترم وفي حرمي في ليلة ترم وفي حرمي واو orúkí mo dìde tí mo tún fẹ́ máa pè ọ́ yìí orú wo ni àdìrúkà fi lẹ́yìn òru tí mo lè gbọ́dọ̀ máa gbọ́ yìí aṣọ tí ń bẹ lọ́rùn mi èèyàn gbọ́dọ̀ bọ́ nínú àsìkò yìí bọ́ bá kú náà wọ́n èsì kò sí ìkẹ́ lábẹ́ mi wọ̀wọ́ kẹtẹ́lẹ̀ bọ́ fẹ́ pákájà àṣọ báyìí kò sí ìkẹ́ lékè rẹ̀. béèyẹ ti lè wà tí èyí jáde láyé nígbà ó lè wá abẹ tó yẹpẹrẹ kò sí ìkẹ́kẹ́ tí ń mú lọ àfi ńtọ́lọ́mbà lè fi ṣe láàánú níbi tí ń lọ irú bẹ́ẹ̀ mo ti wà wà bíi àárọ̀ mi níbi náà tó wá láìkì lórílẹ̀ tọ́jà yìí ọ̀wọ̀ lórílẹ̀ nínú rẹ̀ náà bí mo tún wá wà. wàkúlù dáín dáín wàkúlù dáín wàkúlù dáín bèrèlòwé náà bí má ṣe kúrò. Wàkúlù dáín bèrèlòwé náà bí má ṣe kúrò. Tó wá dẹ́rìndì lóru ní táìmù yìí ló wẹ̀ bí ọ̀sán. Sùlẹ̀mí nǹkan àjọ ń bọ̀ láti àná ah. onírànrìn tó wẹ̀ bí ó eléyìí hàn hàn ẹlòmíì ti sùn ó ti sùn ó ti rẹ léyìí eléyìí làbó ṣe wà kó lùdá gbogbo àwọn tá a jọ bì ọ lánàá kó kálukú làwọn bá yìí torí pé àdúrà sọ̀rọ̀ àdúrà pọ̀ nígbà tó a di pé òòrùn fẹ́ wọ̀ ju àràfà yẹn táwọn ọ̀dọ́ sọ̀rọ̀ fà táìmù yẹn kàmá já àfi sọ̀hìn ìdá ibn Hibban wà kàmá já àfi mọ́tàn ní àdéhùn àbá àbá táìmù yẹn alábàtà aláwọ̀ wà pé ọyẹ ẹ̀ka sọ́mà yorùbá àràfà yẹn yóò wà máa fi afọ́mù fún màlẹ́kà yìí pé ẹ̀yin tẹ̀ ń sọ wípé ọjọ́ ọ̀mà pààyàn wọn fẹ́ dá sórí lẹ̀ àwọn eléyìí tẹ̀yìn lẹ́mú ẹ̀ wá bí. àwọn lẹ́yìn bá di jà òní ṣùrùsàn rúmùrán wà inni òṣèrèdùkùn ànni ìkọ̀dùkù fàtìlẹ́hùn. jà òní ṣùrùsàn tí màá ní ẹ wá bá mi kóòmù ń bẹ̀ kí wọ́n ní lọ wọ́n àìmọye owó ní ẹ ní lọ wọn ò lè yarun lásìkò yìí búburọ̀ eruku ló bùn àdàrú yìí kọ́dà pẹ́sẹ́ǹtì ayé ń bẹ́ẹ̀ nù wọn. kí ni wọ́n ń fẹ́ ṣé bí wọ́n fẹ́ ìforí jẹ́ ni mo sì ti ìforí jẹ́. ó ń tẹnu kú wọn ra wọn tẹ́ mu tó ń ti bẹ́ẹ̀ ní òun wá pè mí. ọkùnrin sọ bẹ́ẹ̀ gbogbo tó fi lọ́rọ̀ rẹ̀ àná kò tó mi nígbà máa rí pé kálukú ti sùn lọ mo tún wá yí padà mo wá wò wípé ọ́ máa wá wò pé kí ni eléyìí àwọn tí mo ní o ti sáàpù mo ti sáàpù ẹ̀ ọ̀rẹ́dì kí ni tí wọ́n ń wá tó bá jẹ́ pé nǹkan kan tó wá lè bẹ́ẹ̀ tí ò lè jẹ́ èso lásìkò yìí a pé n tó ṣe fún mi ni. ibẹ̀ olú ẹ̀ nà omi máa ṣe kúrò lọ wà á kó lù náà ibẹ̀ olú ẹ̀ nà omi máa ṣe kúrò lọ. ṣebí tún fi ìdá ṣì tàmáyé àlùkàmí. سعتي تعفي إذا شئت من يسألك من سعتي nínú orin rẹ tó pọ̀ bó ṣe wọ lọ máa hà ṣùgbọ́n ẹ ń bá ti béèrè lọ máa fún والخير من كلمة ناداك مبذول والخير من كلمة ناداك مبذول wọ́dẹ fẹ́ẹ́rù mi kàdínà ada kàmá bí zúlọ. ó rìn ìwọ lọ́wọ́ bá àìsí ọpọlọ fún yàn ni ó mú yàn máa rò pé tọ́ọ̀ kí ìgbà tọwọ́ lágbájá tó kú lè kémi torí tọwọ́ Oore tí mi lọ́dọ̀ wọ́n náà bá. Náà dà kàmá dúdú lò. Ọbẹ̀ sáré romi kàlímà. Náà dà kàmá dúdú lò. Oore lọ́dọ̀ wọ́n bàtà aláfẹ́ ń bá sí ọ̀kọ́ nídìí ẹ̀. Ó sá máa ń yan báyìí ni. Láì ní bàtà owó eléyìí, kó tó di kọ́ọ̀tà àwọn eléyìí. Kẹ̀tọ́ ní sùn sọ pé mo yé lè jẹ ni. Ngbọ̀ padà padà ń wà fọ́ńtẹ̀. Láà tiẹ̀ ò rí báwọn. Kọ́dà ń bi tí mo ọmọdé tóbi rẹ dé. Fátímà bí Apu ìkàṣẹ́ ńlá. أنت جامع فاجمع بعفوك شملا أنت جامع فاجمع بعفوك شملا أنت جامع فاجمع بعفوك شملا أنت جامع gbogbo tí ń wù mí nù gbèsè ayé mi tí mò ń fẹ́ kọ́ ọba jí ogún bá ń pápọ̀ sí dáadáa. gbogbo àwọn tá a jọ fáwọn bíọ̀ yìí náà pàápàá tí a jọ wà jẹ náà gbogbo ọmọ ìyá náà rè mọ́jẹ́ nìkan wọ nínú wa nítorí wípé naam. Bàdí sọ́dà káwà na àwọ̀ ìsàmọ́kùnrin lọ. Bí ń ṣe dàgbà káwà máa àwọ̀ ìsàmọ́kùnrin lọ. sọ ti kí ni ó wà máa mùsùlùmí ìdínà sírọ́tò mùsùlùmí má jẹ́ kẹsẹ̀ wo kú láìláì lójú ọ̀nà ìsìláàmù tọ́tọ̀ kọ́nàgẹ́dẹ́ ìdínà sírọ́tò mùsùlùmí ákìrù má jẹ́ ákìkí fún ọlọ́wọ́ sọ̀rọ̀ tààlà ìdínà sírọ́tò mùsùlùmí á tọ́ àwọn ọmọ wa má jẹ́ àtìyàn tọ́ èdínà sírọ́tò mùsùlùmí àdáwọlé wa jórí síra gbogbo ìtumọ̀ ntí ayọ̀ ìkónú rè kí la tó wá ń lọ sọsílẹ̀ sí kí la wá ń bi àwúre. ọlọ́run àti àkóso rẹ̀ àdánwò tí wọ́n bẹ̀ ní kọ̀ọ̀kan wa táàtò fi padà ń bi àti kú òun méjì àbọ̀ bẹ́ẹ̀ mọ̀ láíláí ọlọ́run àti àkóso rẹ̀ àdánwò tí wọ́n wa tó gbà á wọ́n ti lù wọ́n ti lù padà méjì àti bí àjẹ́ àbò méjì àtọ́ta rẹ̀ ọlọ́run àti àkóso rẹ̀ àwọn kan wá ní àwọn kẹfìrí ni o wọ́n ní ẹ̀ríkọ́ àwọn mùsùlùmí wọn wọn ò mọ̀nà wọ́n ní kílẹ̀ rí wọ́n ní ẹ̀mọ̀ tí mo ń tẹ́ máa ń sọ gbogbo òkú lè má sọ lẹ́ẹ̀mọ̀ lójúmọ́ àtẹ̀jọ́ bá ó lè bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bàtìyàn fìlànà wọn wọn pé ìdí ni siratal mustaqim ọlọ́run bá wò fi á tọ̀tọ̀ pàtàkì sẹ́ẹ̀ pé wọ́n náà lè lójú ọ̀nà rẹ tó ti pọ́nà gàdá yìí kí ọlọ́run fi túmọ̀ rẹ̀ ọlọ́run bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ fún Ali Imran wípé ẹ mùsùlùmí èmi náà mo tún kọ́ yẹn máa wípé Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka ọlọ́run bá wà o méjì kẹ́mi wo tó yẹ mà fóònù tó ẹ̀nà ìsìlámì méjì kí ṣe ìtọ́ méjì kórìí yẹ rọ̀bì àtàwọn tọ́ba ti kí á nọ́bìrì sàfihàn nọ́bìrì fáwọn èèyàn tán gbogbo yóò fi ntọ́ba nínú alukurani lè fàtíà níraka àkọ́kọ́ lákẹ́kẹ́ yìí yóò jókòó níraka ẹ̀kẹta tó a ti fa sọ̀rọ̀ nọ́bìrì tó a ti ha kàfàtíà tán mímọ wájú ní wújẹwújẹ yóò wà máa sọ pé rọ́bànà ìlàdùsí kulùbánà bí sí máa ṣe nọ́bìrì bì rẹ̀ nù rọ́bì yà lọ́wọ́ tánà ànú wa àrùbọ́. tàbọ̀rọ̀ ilẹ̀ lọ́wọ́. فعلم الله سبحانه وتعالى عباده المؤمنين وقال آمرا لهم أن يكثروا من الدعاء nítorí pé ẹni tó bá ti sìgìnà tó bá ní tó bá lè náwó kè ìsàkọ́rọ̀ hàdà fi hàdà dín tó bá lè náwó kè pé láàrin ìṣẹ́jú kan ò ní ìdí ọlọ́run ọba ó sì di kékeré mo ti tọ́ ayé هذا من عمل حين حين الهلاك نيه اهدنا الصراط المستقيم ما جاسسي اهدنا الصراط المستقيم قرنياتي لو ما جاسسو يبقى انا نتابع ما owó kan lábẹ́ dáwọ́lé méjì àti ìdálé gbogbo nǹkan ìpátá ìlànà kékeré ni o ló kó onú lódìdí sọ́wọ́ ayé gbogbo wa tó bá yé wa èèyàn mélòó ní tẹ̀lé àtìlémọ́ta. níbo níbo bàtà àtàkùn kékeré o tá a sọ pé à ń kírun wàrúrọ̀ sóòlù salawatullahi wa salamu alayhi ntọkpọn dunu adiifi nínú ọ̀rọ̀ rẹ̀ àti àdúà tumansi kama jaa min hadithi umil mu'minin aishata radiyallahu anha nabi kan sọsọ mi yukiri min hada du'a allahumma muqalliba alqulub na'am ثبت اصرف نعم إلى طاعتك wọ́n ọ̀pọ̀lọpọ̀ tó ọmọ yíyẹ́ ni nígbà ọ̀bá wọ̀ tí ó ti máa ṣe ara bọ̀ tí ó ti máa ṣe tí ó ti dáadáa mọ́ wọ́n ti mọ̀lẹ́ èèyàn rẹ wọ́n bá ní à níjọ́ nù. téèyàn ò ní tí ìkù tí wọ́n ti wà tìrú lẹ̀ sáré ẹ̀ bèrè náà wọ́n àbá gbójú òkè ó sì bẹ̀ ìwọ́n ló ti bẹ̀. sọ mi ń bi àpadà sí ibùmọ̀ yẹ mi mi kú òní ojú ọ̀nà rẹ̀ torí kò sí tí ọlọ́run ti. duawu ni irishadu min rahman ìtọ́nisọ́nà lọ́jẹ́ láti ọ̀rọ̀ bàtà tààlà sẹ́ni kọ̀ọ̀kan wa ká lè fi máa tọrọ sàbáà tí ìbá wá ń ti duawu pẹ̀lú àníyàn tó mọ́ dáadáa. Allah subhanahu wa ta'ala ó ní inna waliyya Allahu alladhi nazzala al-kitab wa huwa yatawalla as-salihin èyí ò ní sọnù. من قصيدة دارتو اهدنا الصراط المستقيم أو النور دعاو ناقني نور جنونا كان كم بي إيراد هاد أحسب ولا حسب ولا ذكر ولا أحدا هيا ما نعرف وسيك سيك بدر بي المسلمين يو أنا دي معروف لا رمضان زين باتي نيجيريا الرياض أنا غير واقع عليك tí nǹkan kan bá bí wọ́n bá ní pé kéèsì kan sí nǹkan ṣẹlẹ̀ o àwọn ọmọ nàìjíríà kan sọ pásítọ̀tì ló nígbà tí àwọn adáfà ìṣìdínà tí wọ́n tó wí kẹ́lí màkà ìṣìdínà sọ̀rọ̀ tẹ̀lé mùsùlùmí náà ó kéré tí wàá tán la. ìyẹn ò dáa ọmọ mùsùlùmí lẹ́nu ju ọ̀rọ̀ míì lọ ẹlòmíì kò sí ní tí ó lè ní tí ọkọ̀ tẹ̀lé jáde pé kó ń ẹlòmíì kò sọ́sọ́ òde ta lọ́ọ́ máa gbé mọ́ra òde ìjọ kò tẹ̀lé jáde ni. bí mú alùpàtà ìrúsàǹso wa mọ́ ọ̀dọ́ rẹ̀ gbogbo gbà iná lòdì fi kòmí ojú ọ̀nà fà kámọ́ bá a jà kù. ìdínà sirata ọlọ́run àjẹkọ̀ sùn rẹ̀ ahọ́n wa máa bá ní tọ́sọ́nà ojú wa máa bá ní tọ́sọ́nà ẹsẹ̀ wa máa bá ní tọ́sọ́nà. ọwọ́ wa kan fani ní tọ́sọ́nà èntọ́ wa jọ baara o náà lọ́pọ̀lọ́ wa atọ́kan wa máa bá ní tọ́sọ́nà ihdina sirata almustaqim wa biyawni min arrahman kọ́ọ̀dì mina sẹ́mir fi alaya bí yàwó ni mina rahman kakan ka بابي mi di شاء allah. نعم نعم kọ́ máa sọ pé bẹ́ẹ̀ tó ń ṣe fẹ́ bàkálọ́dọ̀ rẹ̀ ṣèlérí tàbí kó tiẹ̀ máa ń yín ẹ̀dọ́ fẹ́ bàkálọ́dọ̀ rẹ̀ kíkọ́ mọ́ ni mo máa fi ìtọ́jà jùlọ náà mẹ́tẹ̀ẹ̀ta èwo ló ti dà nínú tẹ́ ẹ padà kò yé tí mo sọ. kéèyàn máa yín tí mo fi má kí kan wá tí mo sara yíyá bí ìsìn ẹ̀ tí ń bẹ lọ́sọ́nù Thank you.

èèyàn lè wí bẹ́ẹ̀ níwájú nìkan ṣùgbọ́n gbogbo àtọ́ bá ti sọ ó ti padà di díkìrù kìí sá yàmọ́ o tọ́bẹ̀ ìgbọ̀nà bá ń wí lórí arábì kọ̀ọ̀kan kò sí ládàá kankan fún bẹ́ẹ̀ o. Naam. Thank you. bíyàwó ni mina rahman kò lè ntọ́kẹ́nu díẹ̀ ni ná ìtumọ̀ alágan hibà ni mina wahab ẹ̀bùn ni lábẹ́rẹ́ fàtàlá ẹ̀ǹdí àlàsì fi lágbára ní tútú kọ́dà àdìsù ń bẹ lórí rẹ̀ wàhálà àdìsù mọ̀ fi súnà ni ẹni àlàsì yàn balaga yìí kọ́tà tẹ́ bí nǹkan kan tẹ́ lọ rèé fi kọ́tà tẹ́ yẹ tí wàá ń kó lọ tí ẹ bá ti tú báyìí pẹ́rẹ́ ìkíni ẹ̀ jábọ́ nù ibi ẹ bá kọ́kọ́ tú àlà sí yóò wù nàìjíríà ti dẹ̀yìn ibi ẹ bá kọ́kọ́ tú àlà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àlà tá à ń sọ yìí tẹ́mọ́lákùn mọ́ akálùbẹ̀ bìlà àlámì wa ṣé àwọn ẹ̀ka kan bẹ̀ tọ́rọ̀ fi ti àlà ọ̀nà wo làwọn ṣẹ̀yà bínú gbà débi àlà ó ní olójú oró tẹ́jọ́ jàlàyé èyí ò tán méjì ló fún sí ó lè jẹ́ àdìsí náà ó lè jẹ́ àdìsí náà nítorí wípé àdìkárù kẹ̀kẹ́ tá à ń ṣe yìí wìkọ́ọ̀yà lọ jẹ́ wìkọ́ọ̀yà ni ó di ẹlòmíì gbọ́dọ̀ tó ti kọ́lé rẹ̀ ọkàn gbẹ foundation fẹ́ǹsì ni kò tó blọọkù sábẹ́ dìde nàám bẹ́ẹ̀ mo bá ń gbá bọ́ọ̀lù ta wọ́n lè gbé àwọn àárẹ̀ rẹ̀ wọ́n lè gbé àárẹ̀ rẹ̀ nàám ẹlòmíì fẹ́ǹsì tiẹ̀ sí mẹ́lẹ̀ rẹ̀ kò ju kọ́ọ̀tù méjì báyìí lọ àwọn tí wọ́n bá ń wọ ọmọ bíi èjì lálẹ́ wọ́n lè jókòó lórí rẹ̀ tí wọ́n mọ bá wọn sọ̀rọ̀ pé wọ́n lè jókòó. ẹlòmíì fẹ́ǹsì ilé rẹ̀ ọgà dáyà èyí tí ọba tẹ́lẹ̀ sọ̀fẹ́ wo nù lé ó lè nàgà bí ó lè nàgà. ìmí ń bẹ fẹ́ǹsì ilé rẹ̀ ó ti lu o káàkiri ọkọ̀ lókè tó tọ́ sọ náà bára bẹ̀rẹ̀ báyìí náà ó lè máa wọlé bẹ́ẹ̀ ni àtìgáàbò àti ìsúnmọ́lẹ̀ nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni bọ́dì wa ti rí tàn kódà ìgbà mi ìgbà tọ́jọ́ wípé olóhùn sàdé lómi wípé tí wọ́n bá ta fàmà ọkọ̀ padà ní. gbàgbé tí wọ́n bá mú bá rẹ̀ lẹ́dọ̀ bọ́ọ̀lù lẹ̀ má ro kiri yóò kó padà. ṣùgbọ́n àlà líla ẹni tó jẹ́ ó ṣòro láti máa tunu wípé ọmọ eke lè lára tí ó rí bẹ́ẹ̀. kódà kètèrè lè lára tí ó dùn sọ. kódà àwọn ọkọ̀ sáìsù mi ń bẹ fáwọn ẹ̀rẹ́ sẹ́nu àwọn obìnrin tó yẹ pé ntí ọ̀bà sẹ́nu àlá wọn ìgbà wọ̀ bàlẹ́ ọ̀run. ha o gbogbo nǹkan ti nǹkan ń rújú ayé ń bì bá sọ tí sọ ní táwọn ibi ń polówó ọjà ni. bíbí ńlá bí yẹn ti rí nù ọ̀rọ̀ òde bẹ́ẹ̀. àhìn nà nà. bẹ́ẹ̀ máa fẹ́ wọ tẹ́lẹ̀tì ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹni tó ń lo kóònù yàrá wípé ṣé ọ̀rọ̀ padà dé bẹ́ẹ̀ máa nílò tó tó pétọ̀ ṣe kí lè wọ́n fẹ́ Gbogbo nǹkan bá ti ní àlọ́kọ́ pẹ̀lú kútúbà ẹ̀ mẹ́bẹ̀rẹ̀ ẹ̀ tẹ̀síìrì. Inshallah kò sí ẹ̀kẹ́ náà létí ìyọ́ ọkàn àtẹ́lẹ̀ lùdúwà. Ìyẹn tó bá ní àlàkọ̀ kò mo sọ ń gbẹ́nà wípé sànàbì ní korobá àpò àbí òní. Nàá bákan náà ayé ti di báyé ti dàdí ìsìn tẹ́lẹ̀ gan-an lẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayé ìjọ àdúgbò sáà gan wo wo nìkan yẹ kìlẹ̀ wọn. نعم مصداق هذا جاء في قصة حديث العبك من حديث أم المؤمنين والحديث الصحيحين وعند الإمام أحمد في المسند وفي غيرهما نبغى طلعت أمه في صين له دي دي واي أي شيء أي ني طلعت له نبغى نا نفا رواية وانقر السماء تبعي وني قد أوتي ما توصل sáyìdì tọ́ílẹ̀tì lẹ́gbà náà ìní máa ń fa àpò jáàzà kéyìn ò tọ́ba kó gbé sí yàrá kéèdì ìdajì tí ó dànù bí ọdún mìíràn máa fara sàlẹ̀ yẹn sí ibi láì wáyé nìkan ha àti òun tó ní àlàkó pẹ̀lú rẹ̀ insha allah ra ṣáà kama ìdíjọ́ lè fi. àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tí máa ń gbé nǹkan ọ̀dà akẹ́kọ̀ọ́ mẹ́tí ọ̀dà rẹ̀ ní ìkẹ́kẹ́ là ń bá bọ̀ sí ilé ẹ̀dẹ́ bẹ̀rù kéèdì kó mọ̀ kàtọ́. Eh? ọ̀dà ní tọ́ta táàmà yẹn ni wípé ó ń kálukú ẹjẹ́ lọ́rẹ̀ kéwú èkó ń tọ̀ ìbàdàn ń tọ̀ kéwú tó ké insha allah kò ní tààyàn o naam ẹjẹ́ àjò mọ́ kéwú.

nítorí àsọkọ́dọ̀ ti jẹun fọ̀ ni kèé sọtẹ sí ìlú èyí tọ́jà pé aláìkalẹ̀ lè máa wọ̀ tiẹ̀ ìníwó èkọ́rú asọ̀tún mẹkáníìkì. fárúkù sì ń bẹ láàrin nǹkan tíṣẹ́ ìtọ́n ti bàjẹ́ tó tún wá jókòó sí àti nǹkan tó ti bàjẹ́ tó ti kú òun bẹ́ẹ̀ tó tún lọ sí mi. kèé sí pé kò sí àìsí iná tó fẹ́ pé bí ìsọ̀rọ̀ bí yà ní ìsìn tẹ ẹ bá gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn náà máa ń gbọ́ àfọ àmì mi ẹ wọ ṣé inú ẹ ṣe alámù ọyìn nígbà tí wọ́n ti máa kíá wọ́n padà kó àìsàn kẹsì wọn táìsàn yẹn lágbára gbogbo àwọn dókítà yẹn àtọ́jú wọn nígbà náà wà kóńtù wà áàlì jù nọ́ọ̀sì bíi bá ti àti kìtà wà aṣọ bí zẹmzẹm ṣe sọnù wọn ni tí ọlọ́run ti wo àwọn sàn káwọn máa kàfáàtìà kàkàn kàfáàtìà àwọn tí mo zẹmzẹm yìí sí díẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ṣe tí ó jẹ ìjẹkújẹ ara wa pọ̀ bí èèyàn bá ṣe rí gangan bó ṣe súnmọ́ náà sọ̀tà aláwọ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe dàbí ìgbà tí èèyàn rí lórí ẹsẹ̀rẹ́sì ẹlòmíì ìgbésí ayé rẹ̀ pẹ̀lú pé wà á para bí i àti àmà para bí i fún kankan kan o kọ́nà nínú sàlọ́ kan bí ìgbè yẹn ń gòkè lọ báyìí lọ́sẹ̀ fún ìṣòro díyà fún ìṣòro sọ́dọ̀ fẹ́ni kaníṣe kò ní pèsè jùmọ̀ àrùn àrẹ díyà torí kò sẹ́kọ̀ọ́ lára ìdílé. àjẹnú ń bẹ́lá rẹ̀ lómi ìtẹ́ ti dá ọjà abẹ́ jẹ́ bí ìyọ̀rọ̀ lára ẹ tiẹ̀. Nàám. Kì í sídẹ̀rúbà. Ìjọ ta kú náà láàbù. Wàláhì. Tọ́wọ́ ti dòdò lẹ́bi èèyàn báwọn. Lápẹ̀rẹ̀. Àwọn tó bá súnmọ́ ojú ọ̀nà kú. Kọ́dà kọ̀jọ́rọ̀ ilé ayé, wọ́n sì wà jórí òótọ́. Àwọn sọ́jà wòye parọ́ tí wọ́n bá ní sọ́jì ìparọ́ ninety percent la mí o kì í ṣe pa àṣọ pé sọ́jì ọ̀rọ̀ra wọ́n sì sábà máa ń bá yàn kó dodo lò naam ẹ máa wọ ẹsẹ̀ máa ń bòkú káàkiri dùn àti abaládẹ́ǹtì o wọ́n máa ń náyì naam bákan náà tọ́ba ti di dọ́kítọ̀ ṣe pé ibi ń tọ́ bí emergency nǹkan kan ìnáwó lọ́wọ́ ṣe pé ó kú òkúrò sáròkù bíi mẹ́fà mẹ́jọ lójúmọ́ òrèlè òyìn dábàá láwọn ẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà lè gbà lẹ́sìn àwọn nǹkan máa hẹ́pù gbà mí bóun náà ṣe rí mi nílẹ̀ yìí nàám ala ẹ ẹ ẹ.

bóyá ẹnìkan lè já sí i bóyá alẹ́rẹ́rìn kí n tẹ́ka sí ọ̀rọ̀ yẹn gbọ́ ọmọ gbogbo wa àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ máa asimilétí díẹ̀ díẹ̀ ọmọ ìyájọ ni kíni o oúnjọ ni gbogbo wa ntí àbúgbà lè rò náà wípé kọ́rọ̀ wa gbogbo anáà náà ni wa gbogbo anáà náà ni ṣùgbọ́n kágbà pé sábàtì kọ̀kọ́ máa yájọ níyà èyí ó firi ara wọn nù kéye o nínú ẹ̀mí ẹnì kò lè gbẹ̀ nìkan lẹ́nu kọ́dà sọ ẹ̀ ká máa yọ gidi ká máa bú gan ọlọ́run lẹ́ẹ̀ gbọdọ̀ bọ̀ wàlá tàṣubú lẹ́ni ẹ̀dínwó náà mi dúró nílá gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́n ẹ má bu wọn o débi pé àrọ́ wà á ta wọn fọyà ṣubú lọ àbíkọ́ ìrìn ìrìn wọ́n máa bọ́ọ̀lù náà padà kó sì yá ọlọ́run yìí náà ló fi jẹ́ pé mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ lẹ́ẹ̀kẹ́ ìlú làán kò gbọ́dọ̀ jẹ́ wàhálà àfa hash tàbí sọ wípé lára àwọn tí ó wọ̀ náà kó tó wá jẹ̀ náà tí ọlọ́pàá sọ̀tà ọ̀bá borí jẹ̀ ó ní ṣìǹwìrù wa ẹ mọ̀ ṣìǹwìrù ṣìǹwìrù ṣì nùn vọ́ yẹ́wò rọ̀ ṣìǹwìrù lẹ́ńtẹ́ pé kò sómi rí lára ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ọ̀bùrù wíwò rẹ̀ wíwò bú ni ìròrí rẹ̀ ìròrí bú ni kódà kí nǹkan ọmọ dá a lọ tọ́bẹ̀ débẹ̀ tó dá kí ó sì dààmú. kódà wọn ti parí ọ̀rọ̀ tí wọ́n pé ọ́tá yìí yóò sì bàwé ya. ọ́tá yìí làṣẹ ni o. nàá kódà wọn ọ̀bọ̀rọ̀ débi pé wọ́n fẹ́ sọ ìjì yóò sì tu. kí wọ́n parí ìjà kí wọ́n fẹ́ parí ìjà òun ni ó ti pàkẹ́ ṣìǹbìrù nìyẹn wàhálà alhadith akhrajahu alimami muslimu rahimahullah ta'ala fi sahih min hadith iyad ibn himar al-jashiri lọ́wọ́ parí àbí tí wàá tu wà ṣìǹbìrù fahash ẹnití pé aburú ni máa sábà àti rìn látọwọ́ tiẹ̀ ìrìn iṣẹ́ rán lọ́jọ́ bó ṣe ìtàn ọlọ́mọṣẹ́ abẹ́ o ọlọ́mọṣẹ́ abẹ́ o ẹ̀kọ́ àlọ́ ọ̀kọ́lá rọ̀ sóòlù kò mé ègbú lọ kò sì lè pé lọ. ìwọ tó o sì ń gbọ́ náà kò mú ìgbúlọ̀ kò mí gbé lọ nítorí pé asọ̀tà ó ti jàrí ẹnì kọ̀ọ̀kan wa àti ní o wá ìlú ọlọ́run nú ẹ̀mí. nàám ìgbà bá ti bá wà débi pé ń bẹ nìkan ṣe pé ń sọ ẹnìkan láì dá sí nǹkan kan ó ti ń gbìjà rẹ̀ ló sẹ́ẹ̀tì ọlọ́run ni ń gbìjà mà ẹ̀sìn ọlọ́run sì ju kọ́lá lọ́kọ́lá rẹ̀ sùúrù lọ kọ́kọ́ fún ìbá àbúrò. tèmi sẹ́fì yà jẹ́ bàbá gbé mọ̀tìmọ̀tì nígbà wá ya kọ̀lífà mi wá jẹ kò bá dáàbì sùn náà kọ̀lífà wá ránṣẹ́ ṣe pé wọ́n fún àní okọ̀ gbogbo àwọn àwọn ọ̀tá wọn ṣé wàá bu ẹ̀rì ó ní wàláhi la àǹtẹ́sìrì nafsi wa ìnàmà àǹtẹ́sìrì lìdíyìn nìlá kì í ṣe pé pàtàkì àmì gan mo fẹ́ fọ́mà ẹ̀sìn ọlọ́run balẹ̀ ní fọ́mà olóṣì lè ṣe èyí tó sì sọ pé ká sọ ń pẹ ẹsẹ mojú sọhùn èyí tí wọn sọ ń pa tèmi èmi sì yàn rẹ. ìyàwó ẹ̀ṣẹ̀ mọ̀tàn sàn sọ́lám wọ́n ní wà lọ́ọ́ àná bí èsì pé. kò sí inú wa mùsùlùmí ọlọ́run tíjọ́ nílẹ̀ wa ṣèyítọ́n tí ó lù à tó di òfin máa tẹnu sí ajáde yí àjẹsílò náà jìnà sí à. wàá wo fúyẹ́ kasi kọ́ ìdá ìfọwọ́ ìgbà àkọ́kọ́ ìdá tán ìwà àkọ́tà mẹ́rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀nìkan nínú àwọn àgbààfà rahimahullah bàbá ti kú lè sìn ìkéwọ̀n rẹ̀ rò pé tí mùsùlùmí bá lè tíráì ìṣèlú tó bá lè tíráì ló mú kàkà pọ̀ mọ́lọ́n níjọ́ tó wáá jáde láyé wáá ọlọ́run ọba ló ti kí ni ló tó wújú tó bá dẹ́lẹ̀ jàmọ́jà wá ń ti wé tẹ́ ẹ̀ dá lágbájá kó forí jìn tọ́mọdé kò lẹ́nu kankan nú ẹrú mi èmi ọgbọ́n kẹwà ń gbọ́ wọ́n ti mọ ọdọ́ màlìjẹ náà sí kò tún lórí rẹ wàlọ́ọ̀hì bàbá bùnú bá ti wà sọ̀rọ̀ yìí ìsìnkú yẹn sọ́tẹ́lẹ̀ ṣé wùlọ̀ àlámà bùnú bá wọ́n rí dáadáa tí lọ́nà tẹ̀ gbà sùnmọ́ lọ́wọ́ bàbá ń bẹ ní xalikọ̀ njọ́ kan ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn wo mẹ́tìlú xayifu lọ njọ́ tàn sọ̀rọ̀ nítorí dáa ti máa ń lẹ́kù àwa ṣùgbọ́n kò sí yorùbá àwọn kan bẹ̀ kìkìmí àti àwọn sùrùdì yóò àdékù àwọn sáwọn ọ̀rọ̀ kankan ẹnì kan wá dìde àtàn sọ̀rọ̀ nípa àwọn afọ àtàn sílùú kankan pé ah ọlọ́run tàbí sànú wa o ìmọ̀lọ́ ẹ̀ kí àìpẹ́ kẹ́lẹ́ kọ́mọ̀tì mọ̀ fàdọ́là bàbá Albani rahimahullah wọ àkútù síta ìyún ètò bàbá yà ń ṣe mọ̀hásálà ní àbá o wọ́n ṣe kíndínmọ́fẹ́sì lọ́nà báyìí bàbá kúrò bá ń ṣe kíndínmọ́fẹ́sì láì mọ̀ yọ̀nà ó ń kálukú ọmọ pọ̀. bàbá wa wà ń dùkú wọn àpàdé wa ẹnìkan wá béèrè béèrè شيء يحرم شيء عندي سؤال لو فعل وانت ماذا يقول بابوسي هنا محجوب البصر جوا كيما هو بابوسي ماذا يقول بواسيد لا جوا تروح ايوه كباي نجيبه بابو واكو ẹni tó ń pa ìwà sọ́nà wípé kó fẹ́rẹ̀ اني ń بلدي wá pẹ́ بابا هو wọ́n ń bẹ بابا bàbá tó ń bá ọ bàbá wa mú ṣìnàgùn tó wà síbẹ̀ kí mo ṣe ahọ́n wọn fi mú mọ́lẹ̀ àti àzìkáàrù tí wọ́n bàbá aládé di pé kọ́dà kọ̀ọ̀kan ọ̀nà sì ń bẹ̀ ahọ́n ti sẹ́lẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ káńtà táwọn ọkàn bá lọ fún ọ̀gbọ́n kankan mi nígbà tó fi aṣọ mú ahọ́n wọn mọ́lẹ̀ ní wọ́n tó wá gbọ́n tẹ́lẹ̀ ìwé wọ́n náà yàn súnmọ́ ọlọ́run sọ ọ́ fànàbí wípé lọ sọ fún gbogbo àwọn mùsùlùmí tẹ́ ẹjọ́ ń wípé lágbájá báyìí ibikíbi tí wọ́n bá ti ní ìdìyàn méjì pé wá jẹ́rìí tó bá ti jẹ́rìí ẹ̀rí rẹ̀ ká. kọ́dà ibi tí wọ́n bá ti ní kí wọ́n jẹ́rìí lórí ta ló ń sọ fún àwọn sọ̀hábà kí ló kọ rẹ̀ bí mo sì làdí rẹ̀ wà. rahman ẹ̀ ń bá ǹjọ́ mẹ́jọ mo ọlọ́run yẹn ń súnmọ́ lọ́wọ́ àtàlà wọn lọ́wọ́ yẹn ń súnmọ́ lọ́wọ́ ibi ẹgbẹ́ àti kẹtì wọn súnmọ́ lọ́wọ́ nídìí wọn máa dìtẹ̀. jẹ́mọ̀ hmm. ìjà kì í sara ìsìláàmù tòótọ́ ni ẹjẹ́ àti o fèsì mọ́ díyàn àánú kéèyàn jẹ́rìí fúfú yẹ. nàám ṣùgbọ́n kí n kọ̀rọ̀ báyìí ti máa nà hádìí qissa mukharraja في المعجم الكبير عند الإمام الطبراني من حديث من؟ ساتلون صحابة ànábì ní ṣahádàtú ìsọ̀bọ̀rọ̀ yẹ́nìṣà máa ń ṣe ìdàlàhù lágbájá fàṣàdàtú tàbí ṣàrẹ́tù rọ̀jùlẹ́yìn wọ́n máa ń ṣe ìdà àlẹ́ fàṣàdàtù tàbí ṣàrẹ́tù rọ̀jùlẹ́yìn nǹkan kan ló ṣe àwọn àbá wa bírákẹ́tì àdìsí yẹn nígbà tí a kí ó débẹ̀ wọ́n wá nígbà wa ya, ni. nígbà nígbà tí wọ́n búrákẹ́tì àwọn àfọ àwọn búrákẹ́tì kìíní yẹn wípé kùsù sí yàrá láti sánmà kò sí ó ń tọ̀ mọ́lẹ́nì kọ́ gbogbo àní òrí kọ́ gbàdísì òrí kọ́ wá jẹ́ ìdí kọ́ ìdí yẹn bá ti nídìí yẹn mẹ́rin ẹyọ kan ní ọjẹ́ ẹnì òró kan tọ́lọ̀ ń sọ pé kánì bí ọ̀sọ̀ bẹ́ẹ̀ kù ó náà ní Khuzaima rọ́bì àwọn ọ̀dọ́ kí mo kó kọ́ rẹ o ta ni àtọ́jú mẹ́jọ sí ọgbà nǹkan subhanaka wa bihamdik ọlọ́run wọ́n àtọkùn oṣù rẹ̀ bá a ti jọ rẹ́rìn náà ni ojú àjọ rẹ́rìn láti jẹ̀ náà insha allah rahman subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa assalamu alaykum